adúpẹ́ fún Allahu Ta'ala ọba tó tún jí wa sáyé jí wa sáyé jí wa sí ààyè wa láàárọ̀ yìí àbẹ̀ Allahu Ta'ala kó jọ jàre kí o máa tọ́ wa sọ́nà lórí gbogbo àlámọ̀rí wa ìdẹ̀ra rẹ̀ <clears throat> ọlọ́mọkàwọ́ rẹ̀ kúrò lórí kálukú wa nígbà kọ̀ọ̀kan kọ́lọ́n kó ṣàánú wa àwọn àṣìṣe wa àti àwọn ẹ̀ṣẹ̀ wa ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa kó ṣàmójúkó fún wa inshallah ta'ala a máa tẹ̀síwájú nínú àlàyé àwọn ahadis tó wà ní ìwé two hundred golden hadis, on the messenger of allah àti abdul malik mujahid tó kọ tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́ẹ̀kejìdínláàádọ́ta hadis number forty eight là ń ṣàlàyé rẹ̀ lọ lánàá tí ó lọ wípé òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa wa sallam sọ wípé.

lónìí a tẹ̀síwájú pé ayé yorì fa àìlè àti halana iná min aṣọ́rọ̀ ti sa àti ayé yorì fa àìlè ìlìmọ̀ pé dájúdájú nínú àwọn àmì òpin ayé òun náà ni wípé a ó ìmọ̀ kúrò lánàá òpin ayé oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ ń pa àti sọ sọ pé nínú àmì òpin ayé yìí a ó ìmọ̀ ìmọ̀ gangan a ó kà kúrò níbí afẹ́kàgbọ́ yí pé kí ni a ń pè ní alẹ́ ilmu kí ni ìmọ̀ tánà bí sọ ń bí ìmọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ ń bí ní ilmu shari'i ilmu shari'i ìmọ̀ alẹ́ ilmu ashari'i ìmọ̀ sharia òun ni ànábì wa Muhammad sallallahu alaihi wa wa salam tó ń sọ bí o ìmọ̀ òfin ẹ̀sìn ìmọ̀ òfin ẹ̀sìn òun ni àgbàlérò ń bí kìí ṣe ìmọ̀ sáyẹ́ǹsì kìí ṣe ìmọ̀ tẹkinọ́lọ́jì kìí ṣe ìmọ̀ fílọ́sọ́fì sociology psychology uh, international relation is àtàwọn kan bẹ́ẹ̀ yẹn kọ́ làwa ń sọ ìmọ̀ tánà bí ń sọ bí òun òfin ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ yìí ṣe pàtàkì gan nígbésí ayé ẹ̀dá ọmọnìyàn lórílẹ̀ torí wípé ìmọ̀ yìí gangan òun ni yóò jẹ́ ká lè gbé ìgbésí ayé lọ́nà tó fi jẹ́ pé nígbà tí a bá bá ọlọ́run ọba pàdé á bá pàdé lẹ́ni tó ń yọ́nú sí wa a ò ní bá pàdé lẹ́ni tọ́lọ́run ọba ń bínú sí. Si òun ni ó ṣokùnfà àlìjẹ́nà wa òun ló sì lè ṣokùnfà àdákejì rẹ̀ fáwọn míì ọlọ́run kò lọ́mọ àlìjẹ́nà kó lọ́mọ àná níbi mo fẹ́ ká gbọ́ yí dáadáa tí ń pè a máa ń sọ ni pé ó kéwò ìdí tó fi jẹ́ pé nígbà míì <clears throat> tá a àwọn èèyàn ní ah, ó sì kéwò tí wọ́n bá lé èèyàn kí ó lóòótọ́ ní tó yẹ kó tú sí ni pé ó ní màṣẹ̀yà ṣùgbọ́n ní ta ṣàkíyèsí ni pé tí wọ́n bá lé nìkan kéwò nílẹ̀ Yorùbá kò túmọ̀ sí pé ó ní màṣẹ̀rí àbútiwọlẹ̀ kó mà torí pé kéwò ìtumọ̀ rẹ̀ òun náà ni pé ó kọ́ èdè lárúbáwá ìdí ni tá bá lọ <clears throat> sí àwùjọ ẹ̀sìn tàbóde tó jọmọ́ tẹ̀sìn bí ìkómà àbí bí ìgbéyàwó tá a fa kan bá wà ń to tó bá wá ń sọ̀rọ̀ wọ́n mú orin ra jáde tí wọ́n kọrin tí wọ́n jó tí wọ́n ṣe tí kéwú jáde lẹ́nu ọlárúwá wọn ni àáfà yẹn ní mọ̀kàn ọ̀pọ̀lọpọ̀ wa mọ ìyàtọ̀ láàrin òfin ìmọ̀ ẹ̀sìn gangan tá à ń pè ní ati àti pé èèyàn kan èyí tí ó wà yé wa tí màá fi mú wá tí màá mú wá lápẹẹrẹ insha Allah ta'ala tó lè fi yé wa ó ní n tó máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn òbí tá ní afẹ́kọ̀ọ́ mọ̀ ó kéwù tọ́mọ yẹn bá ti wá parí waec àti neco naptep ni o lẹ́yìn náà tó wá ṣe jamb utme àsìkò tó wá ń retí èsì ìdánwò òun waec neco àti jamb yẹn àwọn èèyàn wà mú wá sílé kí ó àwọn òbí rẹ̀ àfà ọmọ ti wáìkì ìwà tó kò ṣe nǹkan kan nílé báyìí òun fẹ́ kó wá máa kí lọ́dọ̀ yín kó tó di pé rìsọ́ọ̀tì ẹ̀ dé òun fẹ́ kó ti dà fà subhanallah ṣùgbọ́n táyà mọ̀mọ́ yẹn wá ẹ kàn wò pé kó mọ̀ máa ṣeré ńlé lásìkò yẹn kó náà wà lè kí o lẹ́ni tó ń retí èsì ìdánwò ni ó mọ̀ pé èròǹgbà yín lórí ẹ̀ gangan ni pé kó lọ yunifásitì kó lọ ṣe àwọn courses tó fẹ́ ṣe ń bẹ̀ bóyá microbiology ni bóyá biochemistry ni bóyá medicine ni bóyá pharmacy ni bóyá engineering ni bóyá greek ni o bóyá law ni o bóyá international relations àbáwọn courses oríṣiríṣi psychology bẹ́ẹ̀ lọ ní ẹ fẹ́ kó ṣe gangan nìyẹn kì í ṣe pé ẹ fẹ́ kó ni nígbà tí wọ́n bá graduate ní yunifásitì bí a brọ́dà mi àbí sísítà mi táìmù sáfíìsì wọn wá ń yí ayọ́ ni in fact àsìkò sáfíìsì yìí ń fẹ́ fi tààfà ni ọdún kan yóò ló ń fẹ́ fi kéwù kò dáàfà eléyìí là ń pè ní èèyàn kan ń pè lip service àwọn fẹnu yaran sọ́bẹ̀ ni ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tayé ẹni tó mọ ọmọ rẹ̀ wá kó ṣe jáàmù yẹn tọmọ yẹn fẹ́ wọ yunifásitì láti lọ ṣe kọ́ọ̀sì kan èyí ìwò nà kọ́ọ̀sì ọdún mélòó lọmọ ń lò kó tó lọ ṣe kọ́ọ̀sì yẹn bóyá ó lọ sí kindergarten <clears throat> ó lo ọdún méjì ńbẹ kg one kg two ó lọ nursery school ọdún méjì ńbẹ nursery one nursery two ó dọdún mẹ́rin ó lọ sí primary school ó lo ọdún márùn-ún ó jáde ní primary five ó dọdún mẹ́sàn-án ó wá lọ sí secondary school ó lò junior secondary school ọdún mẹ́ta ó dọ ọdún méjìlá ó lò senior secondary school ó lọ ọdún mẹ́ta ó jẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún so fifteen years ló fi kẹ́kọ̀ọ́ yẹn ẹ má wàá gbàgbé pé ẹlòmíín lẹ́yìn tó wá jáde ss3 yìí tó bá ṣe wáyé kí english wọn ló ní f nine, mathematics ló ní f nine, àbí d7 àbí e8 ìtumọ̀ rẹ̀ ni pé kò páàsì lẹ́yìn tó fọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́ ẹ̀kọ́ èdè òyìnbó ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi kọ́ ẹ̀kọ́ ìṣirò ló fi ṣe mathematics wọ́n tún ní ò páàsì yóò tún ṣẹ̀ lọ jókòó yóò lòun fẹ́ tún kà ẹlòmíì àmọ́ fọdún mẹ́ta wá resort ẹlòmíì mẹ́rin ẹlòmíì látọdún karùn-ún kò yìí nínà ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló kéré jù ló lò <coughs> láti fi kẹ́kọ̀ọ́ yẹn ní tó fọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́ yìí gan ẹwà ló ṣẹ̀ṣẹ̀ wá lọ sí yunifásitì ó fẹ́ lọ ṣe dìgírì bóyá fún àpẹẹrẹ jẹ́ ká mú lọ tó bá tún wá lọ yunifásitì tó lọ ṣe lọ ọdún mélòó wọn ni wọn fi ń ṣe lọ́hùn sí ọdún márùn odògún ọdún yóò ṣẹ̀ wá lọ law school ọdún kan ó di twenty one years ọdún mọ́kànlélógún òun ni ó fi qualify as a lawyer kò tún wá tí ìdìtẹ̀ ìdí sáànù èèyàn á fi ọdún mọ́kànlélógún ló fi kẹ́kọ̀ọ́ kó tó lè di lọ́yà ẹ̀yin wá fẹ́ kó di lọ́ọ̀yà àti islam ẹ fẹ́ kó di barista at law ní inú islam ní six months àbí one year ẹjọ́ ṣe jọra wọn. tó bá yẹ pé microbiology ló fẹ́ ṣe ni lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn ó máa lo four years ní university ó ti nineteen years. ṣe jọra wọn. so ó fi hàn pé ọmọ tí ó lọ yunifásitì yóò kọ́ fọdún mẹ́ẹ̀ẹ́dógún kẹ́kọ̀ọ́ láti kékeré ló sì ti lọ láti pín níṣìn pé wà ìmọ̀ ti Islam tó fẹ̀ jù jù lọ tí wọ́n lọ ń ṣe yunifásitì lọ law of Islam ó fẹ̀ jù jù lọ gbogbo ẹnu mo fi sọ ó jù lọ torí pé ẹni tẹ́yìn ó kọ́ ṣe nínú law of Islam ìwọ náà ó kọ́ èdè yẹn là máa ń ṣe tá a bá lọ sílé kí ọmọ mi jáde tìdá ayé jáde ìdádé jáde sánáwì ó lọ kọ́ èdè lárọ́ á nìyẹn ó kọ́ qualifying kò ì di lọ́ọ̀yà kankan kò tí ì di barista lọ kò tí ì mọ̀ ṣẹ̀ríà yóò ṣẹ̀ṣẹ̀ wá jókòó tì yóò kọ́ usul al-fiqh qawaid al-fiqhiyya yóò kọ́ ulumul hadith oríṣiríṣi nǹkan ló máa kọ́ torí náà tí wọ́n bá ń sọ pé ìmọ̀ inú ṣẹ̀ríà tánàbí ń sọ pé a ó ká ìmọ̀ kúrò yìí ìmọ̀ òfin ẹ̀sìn là ń sọ tí ó náà ọ̀pọ̀lọpọ̀ wa tá fẹ́ kí àwọn ọmọ wa jẹ́ onímọ̀ ṣẹ̀ríà kódà á náwó lé lórí ju tìwé lọ yóò sì fàsìkò sílẹ̀ ju tìwé lọ ìgbà yẹn ni òun ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lè jẹ́ àpẹẹrẹ kejì tí mo tún mú wá tí mo fẹ́ mú wá òní pé tàbí tó ń ṣẹlẹ̀ láwùjọ náà tiẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà àwa òbí tá a máa wá fọmọ lẹ̀ pé kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó dáa fà tá a máa fọmọ wá lẹ̀ o méjì ni àwọn ọmọ yẹn pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú ọ̀nà tó pín sí òun ni àwọn ọmọ tá a mọ̀ sí ìpátá àti àwọn ọmọ tá a mọ̀ sí wípé àwọn ọmọ yìí ò dá ìwà wọn ò dá tàbí wọ́n ti yàpá ńlé tàbí àwọn ọmọ tí ò gbọ́ràn sí wa lẹ́nu àwọn ọmọ tó ti yàyàkúyà àwọn ọmọ yẹn là á máa wá mú wá sọ́dọ̀ àfáàfin àfáà fẹ́ yìí ó kéwú ó ti jù ú fún yín ó ti sọmọ yẹn lẹ̀ fún yín pátápátá àwọn èèyàn náà ni ó sì gbà níyànjú pé lọ jù ú lẹ̀ fáwọn àfa ẹ jẹ́ irú ọmọ yẹn tó bá wá lọ kẹ́kọ̀ọ́ kí ó tó jáde irú àfa wo ni ó yà náà láàbíra àfa mi tó yẹ pé òun gan fún rẹ̀ yóò mọ pàgò nígbà tó jẹ́ pé pátá ni tẹ́lẹ̀ ẹni tí ń pagúnbẹ̀ ni tẹ́lẹ̀ amúgbó ni tẹ́lẹ̀ báwo ni yóò sì dà fáà tí ò ní mú gbó àwọn ọmọ tó wájú ọmọ dáadáa yẹn ẹ̀ ní sọ wọ́n dáa fáà tírú ọmọ tó lọ sílé kí ó dá yá àwọn ọmọ tí ò dá yẹn ọmọ pátá yẹn àwọn ọmọ páńlé yẹn tó bá di ìmáàmù àdúgbò yìí irú ìmáàmù wo lẹ fẹ́ ní àwọn group one yẹn group two àwọn apá kejì àwọn ọmọ tá a bá rí pé wọn ò já fáfá àwọn ọmọ tá a rí pé wọn ò ṣe kí ni wọn ò já fáfá iq wọn lò tàbí tá a bá rí wípé irú àwọn ọmọ yẹn ò mọ̀wé dáadáa wọn ẹ lọ jù lé kí ó ìyẹn ni pé irú eléyìí ò lè kàwé kí ó ní ó kà sọta bá lọ jù sílé kí ó ẹni tí ó mọ̀wé bò ní ó sì mọ̀ kí ó sàwọn afọ́wọ́sà kọ́ tó bá gbà tó bá yẹ pé road planning tó ń sọ nǹkan mìíràn tó ń sọ lásọ tó ń sọ tó pẹ́ oníbà ni yóò máa ka àwọn àyà nìkan tó bá débi kan irú ẹni yẹn ìmọ̀ ẹ̀sìn wo ló fẹ́ nímọ̀ nígbà tí máa ń ṣàlàyé àwọn kankan lẹ́yìn ọ̀rọ̀ tí ní lẹ́yìn àpẹẹrẹ tí mo wà iná òòrì pẹ̀lú ẹni yẹn ò tiẹ̀ lè já àfà àwa lọ wọn síbẹ̀ àwọn ọmọ wa tá a mọ̀ pé wọn ò mọ̀wé nílé ìwé bóyá ó gbòdò ẹ lọ jù sọ́dọ̀ àwọn irú àwọn yẹn ni ó padà do lórí wa láwùjọ àwọn ni ó lè àwọn ni ó àwọn tó pọ̀ jù nínú àwọn tá a máa mú lọ lè kéwù nìyẹn. àwọn gúrùpù kẹta àwọn ikọ̀ kẹta nù wa ni àwọn tọ́mọ wọn jáfáfá táwọn ọmọ yẹn sì ṣe pàlè tá a fi sí lè kéwù ṣùgbọ́n àní jẹ́ wọn ó pẹ́ ń lè kéwù èyí tó gbajúmọ̀ jù sí ni kí wọ́n há kuran táwọn ọmọ yẹn bá ti lè há kuran ó kàn mú kúrò ni kó lọ ṣe kọ́ọ̀sì mi ò ti dà fà kó dà fà kankan lẹ́bìrì ọmọ mi tó yẹ pé tó bá há kuran gbà tí ó bá fi dọdún mélòó kan nǹkan mi lẹ́rìí tí ó máa fi Kùránì yẹn ṣe lórí pọ́pọ́lọ́ ẹ ti mú àwọn oríṣiríṣi nǹkan mi ni ó máa ń ṣe so kéèyàn jẹ́ hafiz lukran àṣìṣe kan tó tún wà láwùjọ lónìí nìyẹn tí wọ́n bá ti rí hafiz Quran wọ́n máa pè láàfà láà láìsàbẹ̀ àwọn àlè ni hakikatan àlè pè láàfà rárá hafiz náà ni ó máa jẹ́ ó Quran lóòótọ́ ládàwà wà náà bí ṣàlàyé àwọn orí tó ń bẹ́ ń bi ha alimahiru bil ma alikiro milibaroro ẹni tó bá ha kuran pẹ̀lú tajwid tó sì ń ka dáadáa tó ka òun àtàwọn mọ̀lẹ́kà ọgbà ni wọ́n o mọ̀rọ̀fó ti yé wa ẹni tó rẹ̀ bá ha kuran tó sì ń lo òfin inú kuran tó bá dijọ́ ọmọ yẹn wọ́n ó dé wọn méjì yẹn pé bàbá wọn dé kan sí lórí ìyá wọn dé kan sí lórí tí ó wà mọ́lẹ̀ bí oòrùn àwọn bàbá àti àyìn ó wà mọ̀ wípé àwọn gangan iṣẹ́ orí táwọn ṣe ẹ̀sìn táwọn ṣe láyé ẹ̀san rẹ̀ ò lè tó báyìí kí làwọn ṣe báyìí àwọn mẹ̀lẹ́kà wà ní ọmọ yín báyìí báyìí tó há kùránì tó sì ń lò ó tó ń ṣe àmúlò tó wà ní kùránì látòrí ẹ̀dá yẹn lọ́lá báyìí ìyẹn wà lóòótọ́ ṣùgbọ́n pé kó wá jẹ́ àwọn ẹlẹ́mìí tó bá ti há kùránì ládùúgbò àwọn èèyàn máa wò ó àfa ìjọ kí ni ìdájọ́ báyìí ọmọ tí òun máa ti ń jẹ́ òdo kò máa lo àlá kò máa ń kọ wáìdì kò máa kankan ẹni tó bá há Quran ìgbésẹ̀ kan ni láti dàáfà nínú àwọn ìgbésẹ̀ tíyàn máa gbé láti dàáfà ó jẹ́ ìgbésẹ̀ kan ṣùgbọ́n kì í ṣàfà o ṣùgbọ́n àlè máa béèrè ọ̀rọ̀ Quran lọ́wọ́ ẹ̀pẹ́ ẹjọ́ ayé àbáyé kí ló wà bẹ́ẹ̀ yóò kà fún wa ẹni tí òun mọ̀tò máa tó hà so iṣẹ́ sì pọ̀ tó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kan withdraw wọn ọmọ hafiz ni bẹ́ẹ̀ ni mashallah barakallahu fikum ọlọ́run kó fà lùbáríkà sí ṣùgbọ́n kì í ṣàfà táàmù béèrè òfin ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ rárá bó ti wọlé kó mà wọn ló fi fà á lóde òní nígbà míì tá a bá wà ń bò míì tá à ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ lómi tó ti dìnà sára tó ti kó mọ́yọ́ ni èmi náà kéwù kí ló ké alif àti atẹ́nìyà alif kẹsìrọ̀ tẹ́nìyà olórin kan kan gbà kan mo lè fi kéwù kọrin alif àti atẹ́nìyà alif kẹsìrọ̀ tẹ́nìyì alif dèmọ́ tẹ́nìyù mo lè fi kéwù kọrin ṣé onímọ̀ nìyẹn ó dàbí ẹni tó sọ pé mo lè fòyìnbó kọrin a for apple b for boy c for cat mo lè fi òyìnbó kọrin a for apple b for boy c for èmi náà kàwé mo mọ̀wé a for apple b for boy c for cat ṣáàṣọ pé oníwèé ni a ní dá lóhùn àti mọ̀ pé dèdè rìn dàda ń dèdè nù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní kálífà jáde ní àwọn àlìbá àta àṣà àwọn náà kéwù àwọn lọlé kéwù pásítọ̀ mi ẹ̀ gbọ́ tí wọ́n sọ pé òun gan mọ kéwù àlìfà tí a ṣe ní yorùbá mọ̀ká ẹlòmíì ò ká fàtíà generative tàbí kírun so àwọn èèyàn ò mọ tí wọ́n ń pè ní ìmọ̀ ní tí wọ́n ń pè ní ìmọ̀ gangan ni ẹni tó ní ìjìnlẹ̀ ìmọ̀ nípa òfin ẹ̀sìn ṣẹ̀ríà ìdáwó olóhùn ó mọ níta ń pè ní alákọ̀ọ́kọ́ ó mọ èdè lárúbáwá yẹn jù gbogbo ẹni tí ò bá mọ kéwú kó mọ arabic báyìí kì í ṣàfà rárá bó tilẹ̀ kó wọn kódà kó gba phd in islamic studies kò lè sọ̀rọ̀ pàáfàá lòun ó lè máa pèrè ní islamic study expert in the content of academics wọn ṣùgbọ́n kò lè wá dá sọ̀rọ̀ ẹ̀sìn níta ń bì á gbé ẹnu ẹ̀sán torí pé tá a bá ń sọ̀rọ̀ kí ló fẹ́ fi bá a sọ̀rọ̀ torí pé táwọn lọ international conference àwọn àfáà ṣé ìbò ni wọ́n sọ ń bẹ̀ ni ẹni tó wá láti Indonesia ẹni tó wá láti Malaysia ẹni tó wá láti ilẹ̀ Lárúbáwá ẹni tó wá láti France ẹni tó wá láti Russia èdè ò bára mu èdè ṣe Quran ni ní gbèdè tá a lò náà lára bí kí ló fẹ́ fi gbé jáde àwọn kan tó wá wà àwọn yẹn wọn ètò ń ṣe onímọ̀ ẹ̀sìn àwọn yẹn làwọn specialist in Arabic language mutakhasisuna fi hard fi lọ́wọ́ lóòótọ́ a sọ pé a ní bùkátà sídè lárúbá ṣùgbọ́n òun tiẹ̀ lẹ́yìn lárúbá náàwù sọ́rfù bàlágọ̀ hmm, ilmu ìbàdí ilmu ìmáhání ah, ilmu ìlàrúdù alẹ́kọ́ọ̀fíà ah, gbogbo àwọn nǹkan tó jọ mọ́ language grammar morphology mo rò pé ti yẹ wá sí rhetorics gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló mọ̀ ilmul arabi wà dábà ó yé bàjẹ́ mọ́ntíkì ní gbogbo tó jọ méjì lárúbá tẹ́ bá bí kò ní gbójú òkè gbogbo àwọn literature of pre-islamic era islamic era post gbogbo ẹ̀ ló wà lórí ẹ̀ pátápátá yóò mọ̀ ṣàlàyé òṣìṣẹ́ analysis poetry ìyẹn ni ewì àtẹnudẹ́nu gbogbo ẹ̀ ó mọ̀ ó yé gírámà ìṣẹ̀dá èdè gbogbo ẹ̀ ló yé ó ṣàlàyé ṣùgbọ́n tẹ́ bá béèrè pé téèyàn bá wà ń rúkú kí ni wọ́n ń kà kò mọ́ àwọn èèyàn náà tún máa ń ṣàṣìṣe láti pèrú wọn láàfáà wọn èso ní mímọ̀ rárá àwọn yẹn pọ̀ ní universities ọ̀pọ̀lọpọ̀ professors ni wọ́n wà ní university káàkiri the professor of Arabic doctor PhD in Arabic àwọn èèyàn wà máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn wà máa fagbárí dáhùn wọn máa sọ àwọn èèyàn nù àwọn míì wà mọ̀ wọn ara wọn nù àwọn èèdá sí i kódà bó wà mọ́ṣáláṣí yẹn rí i pé kò ní dá sọ́rọ̀ ẹ̀sìn torí pé ó mọ̀ pé òun ò mọ̀ ẹlòmíì náà onísọkúsọ ni ó mọ̀ pé tóun bá sọ̀rọ̀ wọn ó lẹ́hùn lóko ń bí yóò àdákẹ́ torí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́rí tó ń kírun tó bá ti wá wà láàrin àwọn student ẹ̀ ní yunifásitì yóò àmọ́ sọ̀sọ̀ kó sọ ẹ̀ ní department ẹ̀ in fact àwọn ọmọ tẹ́sílà yẹn òun rí pé they are right Infact, fact àwọn jàmíyà yẹn in they have a point yóò mọ̀ sọ̀rọ̀ àwọn kan wọ̀nyí torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa kíni wọn máa ń pa ẹ̀ sọ̀rọ̀ ẹni tó jẹ́ lógọ̀ Arabic specialist yẹn báárọ̀kálà òfin ọlọ́run falùbáríkà sí ṣùgbọ́n kì í ṣàfà ẹ̀sìn yóò èdè tó gbọ́ yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá lọ fi gbọ́ ẹ̀sìn yìí so àṣìṣe ńláńlá ni lóde òní ní Arabic àwọn kan movement àwọn àwọn group kan tún ti dìde ń sìn tí wọ́n ń sọ pé ká Arabic literature táwọn ń sọ ni pé let us learn literature in Arabic not Arabic literature wọ́n fẹ́ fi tẹ̀lé àwọn òòrùn tó ń ṣe literature in English tẹ́ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ English literature là ń ṣe wọ́n ní ah, ìbáwa náà ní literature ńlẹ̀ Yorùbá torí náà Awúsá náà ní tiẹ̀ let us now study literature in English literature tá a fi di òyìnbó kọ kìí ṣe literature ti àwọn èèbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní ìsìn ní university náà specialist in Arabic literature àwọn náà ti shift drift towards literature in Arabic they don't want us to study Arabic literature again. kí wàá láṣìṣe tó wà ń bẹ̀ àṣìṣe tó wà ń bẹ̀ ni pé kí nìdí tá a fi ń kọ́ literature in Arabic I mean Arabic literature sorry kí ló dé tàbí ń kọ́ ìgbésí ayé ìṣẹ̀mí àwọn Lárúbáwá ìdí ni pé a fẹ́ mọ ìṣesí wọn a fẹ́ mọ èdè wọn tí wọ́n bá sọ ha kí ló túmọ̀ sí torí pé àwọn tó gbé ẹ̀kọ́ èdè Lárúbáwá kalẹ̀ wọ́n gbé kalẹ̀ khidmatan lil kitabi wa sunna, in the service The, the study of Arabic language and its literature was established in the service of Kitab and Sunnah. Wọ́n gbé kalẹ̀ láti ṣe bọ̀ yìí sin Kùránì àti Súnà yìí pé láti lè gbọ́ Kùránì yìí láti gbọ́ Súnà yìí kí ọ̀rọ̀ Ọlọ́run bó fi lè yẹ wa ká fi lè ṣe oríire ká wà lè jẹ́ náà ni. Ṣùgbọ́n àwọn ní ìsìn àwọn tí wọ́n ń kéde lárọ́ àwọn fún mímọ́ nìkan. Àbúrò tó wà ń bẹ̀rù nígbàtà bá ṣe arabic literature tá à ń ṣe literature in arabic ǹjẹ́ àdígbọ́ kùránì yìí fún àpẹẹrẹ yorùbá ọlọ́nà táwọn gbà sọ̀rọ̀ tiwa tá bá sọ̀rọ̀ míì nǹkan míì ni ó lọ tú sí lọ́dọ̀ lárúbáwá tírú ẹni yẹn bá lọ ṣe literature in arabic tó bá ka àyà quran yóò wá lọ fún nítumọ̀ tó ń gbọ́ yé bí a tilẹ̀ yorùbá ló mójútó àwọn yorùbá sì ní oníbá ṣe ń sọ̀rọ̀ lóòótọ́ aládàbùmùkọ́rọ́ náà lóòótọ́ àwọn nǹkan kan jọra wọn nu literature o ṣùgbọ́n àwùjọ tí kálukú wà àti ibi tí kálukú ń gbé máa nípa nínú ìgbésí ayé rẹ̀ àti ọ̀nà tí wọ́n máa ń gbà sọ̀rọ̀ ńlọ́fà tó yẹ pé tẹ́ bá ń ka tíra náhàwù ètò ga tẹ́ẹ̀ka ètò tó súnmọ́ jù tẹ́ẹ̀ka tẹ́ẹ̀kì òun ni n tá ń pè ní ẹ̀rí pé ni wọ́n ṣàlàyé hàn wọn ó padà sọ fún yín láti má ṣe àṣìṣe nínú èdè lárúbáwá àti láti lè gbọ́ kìtà tí wọ́n sọ nù láti gbọ́ kùránì àti súnà yẹn láti gbọ́ ṣẹ̀rí ààyè wọ́n sọ gọ́rọ̀t ìdí tá a fi ń kọ́ sotori náà tí ọ̀rọ̀ ẹ̀sìn bá ti lè kú ní èdè lárúbáwá ń tọ̀hún ìṣẹ́ kìí ṣàfà o ká mọ̀ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rò wọn so ìmọ̀ táwọn bí ń sọ tí wọ́n fẹ́ mú kú ńlẹ̀ ìmọ̀ ẹ̀ kó wá lọ kọ́ ṣẹ̀ríà ìgbà yẹn ló wúlò ìgbà yẹn ló gbà ládá lórí gbogbo lárúbá tó ń kọ́ mo wà níbìkan mò ń ṣàlàyé nígbà tó arábí ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tí ó wúlò nígbà tó èèyàn bá kú tán ìmọ̀ tó fi kọ́ àwọn èèyàn ẹnìkan ní gbogbo nọ́lẹ́jì ni kódà bó ṣe bọ́lọ́jì ló kọ́ mu ìdá ló ń ṣá o mo ń wò bíkọ́sí tó bá lọ fẹ́ sọ kò lè yé ìmọ̀ ẹ̀sìn ni wọ́n ń ṣàlàyé torí òun ló mú tọ́sọ́nà wá fáwọn ọmọ èèyàn lórí rẹ̀ tí wọ́n fi dọ́lọ́wọ́n bá wọn mọ̀ alif lamim dáàlìkà alkitabu láàrọ̀ ìbá fi húdà lílì mustaqim ìtọ́lọ̀ ń sọnù kúránì yóò máa jẹ́ ìtọ́sọ́nà fún àwọn olùpáyà ọlọ́run lọ́n kò ṣàánú wa sọ àwọn yẹn náà wọ́n ń ṣàfà wọ́n ń ṣe onímọ̀ irú ìmọ̀ yẹn kọ́ là ń sọ ìmọ̀ tá à ń sọ ni ẹni tó gbọ́ àwọn èdè yẹn tó fi ṣe xidima fún kúránì ẹ̀rí pé gbogbo àwọn àfáà tó ṣe tẹ̀síìrì kúránì bẹ̀rẹ̀ látòrí imam tọ́bárí àtàwọn míì o alhafiz ẹ̀yìnmá dòdì ìbónú kẹsír gbogbo wọn pátá wọn jìn dùnú èdè lára débi pé gbogbo àwọn tó ṣe tíra hadith ṣeré hadith ibn hajar asukọ́lá ni wọ́n ń gbọ́ èdè wọn àwọn tí wọ́n láwọn jẹ́ specialist nísìnyí gan ò mọ́ tó wọn o torí pé bẹ́ẹ̀ ò bá jìn dùnú bẹ̀ gbogbo àwọn tó ń fi àwọn ọmọ ń fà á yọ nínú kùránà àti súnà wọn ò lè rí ṣùgbọ́n torí pé àwọn ò pera wọn àwọn jẹ́ Arabic specialist wọ́n rò pé wọn ò mọ̀ sọkọlọ́ kò ṣàánú wa tó ìmọ̀ ṣẹ̀rí àlàǹsọ̀ tí mò ń sọ ṣe kí nìyẹn mo fẹ́ kó yé wa torí pé kò yé àwọn èèyàn lónìí rárá every Tom Dick and Harry anybody tí wọ́n bá ti rí tí wọ́n á ti sọ kéwú lẹ́nu àwọn èèyàn lọ́mọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tó ń jẹ́ ká sọnù láwùjọ lónìí ni. so kí náà ń pè ní mẹ́sìn onímọ̀ ṣẹ̀rí àìmọ̀ òfin ẹ̀sìn tó lè sọ fún wa ìdájọ́ ẹ̀sìn lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé bí irú protest tó ń lọ nísìn endsars àáfàá lẹ́yìn tó jẹ́ pé kí ni ìdájọ́ ẹ̀ nínú sharia islam kò ní sọ pé yes it's their fundamental human right kí ló ń kó tìyẹn united nations charter ẹlòmíín náà tí ò bá ní mẹ́sìn sharia àjíǹdò yóò kàn lọ mú àwọn àyà kan nu kùrán ni yóò kàn ṣe tẹ̀tí bí ìkú ẹ̀ ní yóò kàn lọ implement ẹ̀ ní tí kùrán nìyẹn sọ ni so gbogbo ẹ̀ ló dáa rárá ó ń tọ̀ wọn ó lè wo kùrán ni yóò máa yà wá <clears throat> ntọ́lọ́ ń sọ ni ntáwọn sọ lórí àyà yìí ni yóò mú àdéhìsì wá ntọ́lọ́ sọ ni ntáwọn afáẹ̀sìn sọ lórí ẹ̀yìn ntọ́lọ́ ń ṣe àná. sọ anábì wa wa sọ yìí pé inna min ashirati nínú àwọn àmì òpin ayé òní ayé fáàlẹ̀ ìlmù pé a mú ìmọ̀ kúrò báwo ká mọ̀ kúrò lórí ilẹ̀ ká ìmọ̀ kúrò lórí ilẹ̀ kò ṣé ìtumọ̀ rẹ̀ ni pé a nù á mú kúò nígbà àyà àwọn onímọ̀ ní kúò ní ọkàn wọn àbá nù kúò lọ́pọlọ wọn àdìsí mi ṣàlàyé eléyìí hadithi abu huraira radiyallahu ta'ala anhi látọ̀dọ̀ abu sufyan látọ̀dọ̀ salim àbúrò hmm? ní òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam sọ pé yuqbadu al-ilmu ويظهر الجهل والفتن ويكثر الحرج Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé a kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ ibi tí mo fẹ́ lónìí yóò kó bá dọ̀là ìlú a sì kí ni a máa mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ ṣùgbọ́n mímú mọ̀ kúrò lórí ilẹ̀ yìí gangan kí ni túmọ̀ rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa ṣàlàyé fún wa. ìpè kì í ṣètumọ̀ rẹ̀ ni wípé wọn ò mú ìgbà àyà àwọn onímọ̀ o tàbí pé wọn ò yọ kúrò wọn ò nù kúrò ní ní ọpọlọ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ náà ni wípé kíni àwọn onímọ̀ wọn ò máa kú pẹ̀lú mímú àwọn onímọ̀ kúrò lórí ilẹ̀ ni tụma wípé wọn ò ṣe kíni wípé wọn ò ká ìmọ̀ kúrò lórí ilẹ̀. rògbòdì wa ìtumọ̀ pé wọ́n kà á ìmọ̀ kúrò lórí ilẹ̀ ni ẹ̀ lẹ́bí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ó ti ṣàlàyé. sọ́tà ń ṣàlàyé náà ni pé ikú àwọn onímọ̀ òun ni ìtumọ̀ wípé a kà á ìmọ̀ kúrò ní orí rẹ̀ bí mo ṣe ń ṣàlàyé ẹ pé mo slow down mo fẹ́ rántí. hadith yẹn ni ó fò lọ lórí mi nísìnyí hadith tí ànábì wa Muhammad sọlọ́lọ́ tó ló máa ń ṣẹlẹ̀ sí yẹn gbà mí nǹkan tí yẹn mọ̀ dáadáa kàn fò yẹn ní rántí ṣùgbọ́n bí máa nínú ìtumọ̀ tí hadith yẹn ń sọ òun wípé sọ bí kìí ṣe pé pẹ̀lú kíni pẹ̀lú mímú àwọn onímọ̀ kúrò ní orí ilẹ̀ yẹn ni pé ikú wọn. irú ẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ìkan nínú àwọn àfa àgbà lórí ilẹ̀ sheikh uh, muhammad ali bono adam al-ethiopi tí wọ́n jẹ́ ìkan náà muhadith àsìkò yìí ní. Ni orílẹ̀-èdè Saudi Arabia ní Maka àfáà yẹn jáde láyé ikú àfáà yìí wàlá ikú tó ní gẹ́gẹ́ àwọn àfáà ṣe sọ kó tó ó ní ikú àfáà àfáà yìí nínú àwọn nǹkan tó ṣe níṣẹ́ torí àsìkò tó rọjọ́ ti ń lọ díẹ̀díẹ̀ ní kápẹ́ lórí ẹ̀ ó ní pé ó ṣe ṣáàrì sọ́hì muslim nítorí kọ́kọ́ ṣe ni mọ̀kọ́dímà sọ́hì muslim introduction to sọ́hì muslim ṣe two volumes lẹ́yìn yẹn làáfà ìṣẹ̀ṣẹ̀ wá ṣe commentary on sọ́yìn muslim ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ ó wá mú ọ̀rọ̀ wá lórí sọ́yìn muslim forty five volumes ni each volume ìyẹn ni pé ìwé yìí di kọ̀ọ̀kan nù ìwé yẹn kò sí ètò less than six hundred pages torí èmi ti rí rí mo ti rí ìwé yẹn mi ò ní o ṣùgbọ́n mo ti rí mo dẹ̀ ti kà díẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n mo ní soft copy ẹ̀ tí ẹ pé tí n bá fẹ́ wo sọ́yìn muslim kódà ọlọ́run foríjì mi o tí n bá rà dis gan sọ ẹ muslim ní ìsìn tí mo fẹ́ ka commentary ẹ̀yẹn ní sẹ́rí ẹ̀ ní kì í wo ti náwó àwé mọ́ tàfà ẹni máa wò torí gbogbo tí náwó àwé sọ̀mù ó ti kó síbi tiẹ̀ èyí lọ wò forty five volumes so kéèyàn wo n tó fọwọ́ kọ ni o kó tó di pé wọ́n tẹ̀ jáde forty five volumes kò tí ẹ sì tún less than six hundred and fifty pages no doubt nínú forty five hundred wá ṣírò forty five times six hundred and fifty ó yẹ̀wò láàfún ṣé prof ní fún mi láàfún ni bàbá yẹn ò dẹ̀ gba phd kò ní masters kódà kò ní first degree bó ti wulẹ̀ kó mọ̀ ṣùgbọ́n ìwọ tó o bá lò ní masters o ní phd abofẹ́ gba master and phd lórí ọ̀rọ̀ àdìs ó lọ kàwé rẹ̀ nǹkó tó rí lóye gbà pépà mélòó lẹ́fẹ́ kọ́ nù wẹ́ so yẹ̀wò láwọn afọ́n afáwọn ọlọ́run kò ṣàánú wa so nítorí náà àfáà yẹn tún ṣe ṣẹ́rìù sọ yìí ó tún ṣe ṣẹ́rìù pírímìdì tíra àdéhùn táǹkì ní àpírímìdì ibi tí mo wá lọ gangan ni pé ó tún wá ń ṣe kọ́mẹ́ǹtì àwọn tíra kan lọ́wọ́ tí ò tí ì parí Ibn Majah wà nù ẹ̀ ìbéèrè táwa fẹ́ béèrè ni pé bó ṣe wá kù ta ni ó bá wa kọ̀ǹpìlìtì Ibn Majah tó ń bá bọ̀ ta lògùn náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín nínú àwọn àfáà tí ó bá ní kọ̀ǹpìlìtì ẹ̀ ìyẹn ni wọ́n fi ń sọ pé ìmọ̀ ò mọ̀ kúrò lórí ilẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ikú àwọn àfáà òun ni ó máa mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ikú àwọn àfáà tó nítorí náà ìdí nìyẹn tó fi jẹ́ pé lásìkò yìí tá a bá ti gbúrò gbogbo àwa tá a ṣe kíni tá a bá ti jẹ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà tá ti gbúrò pa àfáà kan nímọ̀ kan bì kan ká tètè lọ ọ̀dọ̀ ẹ̀ láti mú ìmọ̀ yẹn ṣáájú kó tó ṣe kíni o ṣáájú kí àáfàá yẹn tó kù láyé torí pé tó bá ti lè kúrò láyé ó gbé mọ̀ yẹn lọ nìyẹn ìwé ni wà gan táwọn àáfàá máa ń kọ kalẹ̀ tí ò ní yé àwọn èèyàn tó ń kà àyàfi tí wáyé pé onítọ̀hún ń kọ́ ó ti ṣàlàyé ẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ ni ó máa sọ pé ní tó gbà lérò ní tó gbà lérò ní tó gbà lérò ní so kọ́lọ̀n kò ṣàánú wa tó náà tàbá ti gbúrò pa afá kan wá nìkan ká tètè lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ sónú àmì òpin ayé ni àwọn onímọ̀ mọ̀ pé ẹwọ táìmù kan àwọn ṣéèkì mẹ́ta ló ayé ṣe gbónú bàs ṣe kàlàlbani ṣe kòfẹ́mìn bàbá abdul hasan ali nadawi ní india ẹ̀rí pé àsìkò bíi ọdún mẹ́wàá síra wọn ni gbogbo àwọn yẹn kú láàyè ẹ̀rí pé tẹ́lẹ̀ tí wọ́n bá ní ṣe gbónú bàs sọ̀rọ̀ ẹ̀ nígbọ́kẹ́ nìkan tako sheik sibunu semin sọ báyìí ẹ̀ ní gbọ́kẹ́nì kan tako sheik alalibani sọ báyìí ní gbọ́kẹ́nì kan tako nígbà tí wọ́n wà láyé yẹn àwọn èèyàn wa lè máa fapá jánu lábẹ́lẹ̀ lọ́dọ̀ ara wọn o ṣùgbọ́n kó gbóhùn ẹ̀ jáde ṣùgbọ́n bàbá bàbá yìí ti kú tán bàbá yàrá sọ pé sheik kan sọ báyìí lómi ní àwọn sheik kan náà tún sọ̀rọ̀ yìí nítorí pé ó ti di kòtò ní àsìkò yẹn àwọn èèyàn jó nímọ̀ tẹ́ pé àìgbóhùn ẹnìkan tí ó sọ nǹkan míì tẹ́nìyàn bá fẹ́ sọ gan yóò lọ wájú wọn yóò ra máa kùn ni pé bàbá eléyìí nǹkan kí lẹ rí sílẹ̀ ni kì í pé yóò ní bàbá kò bá mú bẹ̀ yẹn àwọn nǹkan tá à ń sọ nìyẹn sóńtò náà nígbà táwọn yẹn ti wá lọ báyìí eléyìí náà tún ti lọ nìyẹn torí náà kọ́ lọ́n ṣàánú wa a ń láti gbìyànjú láti ṣe kíni láti tètè wá àwọn onímọ̀ lọ ṣáájú kí o tó tán kí wọ́n tó kú nítorí náà anábìwá Muhammad sallallahu alayhi sọ pé mina aṣọ́lọ́tò sá àti àyíyọ́rọ̀ fáàlẹ̀ ẹ̀yìn ó ní pé wọ́n ká kúrò ìtumọ̀ kíkà kúrò ní pé wọ́n máa ṣe kíni àwọn máa máa kú àwọn máa máa ṣe kíni wọ́n máa máa kú lórí ilẹ̀ kó ṣàánú wa kí ó ṣàánú wa. àwọn tí wọ́n jẹ́ onímọ̀ lásìkò yìí abẹ́ ọlọ́wọ̀n bá lékè ọlá kó bá ní lọ wọn lára hmm, kó bá ní lọ wọn lára ká lè jàǹfààní wọn pẹ́ ká lè jàǹfààní wọn pẹ́ tí a bá inshallah ta'ala àwọn tí a bá tún gbọ́ àwọn ọ̀rọ̀ nípa ìmọ̀ àti pàtàkì ẹ̀ ìyẹn ah, á mọ̀ ẹ́ pé ó kọjá abẹ́ tí ẹ bá sì fẹ́ do mímọ̀ hmm, àyàfi kéèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ yẹn ẹni tó wá fẹ́ donímọ̀ kì í ṣe torí pé èèyàn fẹ́ lówó lèèyàn fi ń wá mọ̀ ìyẹn ni wàhálà tó fà á táì fi ráwọn onímọ̀ púpọ̀ mọ́ lónìí kí ni ìdí tó fi jẹ́ pé àwọn onímọ̀ ò pọ̀ lórí ilẹ̀ mọ́ lónìí ìdí ni pé ìdí tá a fi ń kọ́ ìmọ̀ kọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń kọ́ ìmọ̀ ẹ̀rẹ̀ lómi mo fẹ́ lọ Saudi Arabia ẹni wá lọ Sudan àbí Egypt yóò wò lọ kí ni ìdí torí pé ó wò pé tóun bá lọ Saudi lọ kẹ́kọ̀ọ́ òun ó rẹ kò ní sí nira fóun tó bá dẹ̀ ń bọ̀ lé ó ṣeé ṣe kóun ti kọ́lé gan kóun tó jáde kóun tó jáde yunifásitì ìgbà tóun bá lọ Sudan ó ṣe pé kó jẹ́ pé ìnira lòun ó fi kẹ́kọ̀ọ́ hùn tóun bá dẹ̀ délé kò ní í sí nǹkan kan subhanallah bẹ́ẹ̀ sì ni ìdí tá a fi ń kọ́ ìmọ̀ ìdí tá a fi ń ṣe kí ni tá a fi ń kọ́ ìmọ̀ àwọn afáàṣàlàyé pé lè rọ́fọ́ ìjáhàlì anil nafsi wal ghayr a fẹ́ mú àìmọ̀ kan kú òfúnra wa àti fáwọn ẹlòmíì ni ó tán kò jù bẹ́ẹ̀ yẹn lọ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá a gbé nítorí owó ló fẹ́ fi lọ kọ́ mọ̀ tó bá ti rí i pé kò yọ owó fún àpẹẹrẹ kí èèyàn lọ ṣe ṣẹ̀rẹ́ àwọn Saudi òde Nàìjíríà sí ibi wa ń pọ̀ ẹ̀ rí pé ẹ̀ ní bá nídìí ìmọ̀ yẹn kọ́ á lọ́mọ kíw ilẹ̀ fi rọ́pọ̀lọpọ̀ àáfàá tó lọ lọrin lọ kí ń gbà tó dí jálàbí ló ń ṣe torí pé òpé tóun bá jókòó tó ní kó mọ ọkọ ọmọ ń ké kí lòun fẹ́ jẹ jálàbí ni ó lọ máa ṣe Ah, yóò lọ máa maa lọ́hùn hmm? ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà tó jáde kéwù Saudi Arabia àwọn ilẹ̀ lárúbá tó bá dé ẹ̀ bá ń di kéwù táìlẹ̀ ẹlòmínà tó máa di kó nímọ̀ kankan nípa ní tí n mọ́ mẹ́sìn ìgbà tó bá òun náà mọ̀ nípa kíní ẹlẹ́kàn mọ́ ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kò fún wa ní àtàwọn àtẹ̀yìn ọlọ́run jẹ́ abá ànábì wọlé ọ̀la jẹ́ kí a bá ànábì wọlé ọ̀la má jà wà lẹ́yìn ànábì bí rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim wahdina wa wafiqna ila al-haqqi wa ila at-tariqil mustaqim اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا <clears throat> والسلام عليكم ورحمة الله وبركاته